parrot fm one zero one dot one ayé kò títọ́ ṣùgbọ́n òtítọ́ la ó sọ òtítọ́ la ó sọ. aago mọ́kànlá ti ró kege láti iléeṣẹ́ ìlera àmì ìjìjì ayé kò tó one zero one point one ọtún ètò àlefik fìdí náà ni ètò tí wọ́n máa ní àǹfààní láti tẹ́tí sí báyìí ẹ jẹ́ kí n máa fà yín lé ọ̀làdùnní bèlè lọ́wọ́ tó ṣe máa tukọ̀ ètò náà. wàláhùn lẹ́dí ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn wípé àdìjọ kó ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkùnrin àlèfikùn fìdín ọ̀làdùnnígbè ló ń lo ọkọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ al Center ní pápá abẹ́ẹ̀dẹ́ lógúnwàṣọ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà Ah, kọ́lọ́n kó bá wa ṣe àlékún dáadáa sí fún yín kọ́lọ́n kó bá wa ṣe àlékún àáfíà sí fún yín inṣàlá ah, jazakumullahu khairan. ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè oní ìbéèrè láti orílẹ̀-èdè Libya òun ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní ẹni tí ó jẹ́ pé kò ṣe sọ̀látùlì wítìrì rẹ̀ lẹ́yìn sọ̀látùlì ẹ̀ṣà lérò àti ṣe sọ̀látù lè wítìrì yẹn níparí tahajud níparí tahajud ní òru àmọ́ tí òrùn padà wá tí òrùn padà wá gbé lọ débi pé ó tún bọ́lẹ̀ sọ̀látù subh àfìgbà tílẹ̀ tó mọ́ kege báyìí tó tó yajú wípé ṣé yóò san sọ̀látù wítìrì náà padà nígbà tí ilẹ̀ bá mọ̀ yẹn papọ̀ mọ́ rakata alifajir àbí ṣé èèyàn ò lè láǹfààní àti ṣe wítìrì náà má padà látàrí n tó ṣẹlẹ̀ ń eléyìí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni gbèdéke àsìkò ida fún àwọn obìnrin opó lábẹ́rẹ̀ wọ́n tún ní ǹjẹ́ gbèdéke àbí iye òǹkà ọjọ́ kan ní pàtó ń bẹ fún opóbìnrin tí ó ti dàgbà àti opóbìnrin tí kò tí ì dàgbà lọ títí wọ́n tún ní ǹjẹ́ dandan ni fún obìnrin tó ń ṣe ida lọ́wọ́ láti lọ sí eid lọ́jọ́ ọdún àti pé ṣé lóòótọ́ ni pé. Pe Aida, ti parí fún obìnrin tí tí ṣé lóòótọ́ ni pé Aida ó ti parí fún obìnrin tí ọ̀rọ̀ idda rẹ̀ bá kú tó bá kàn lẹ́yìn ah, ìbéèrè wọn yìí ọ̀dà wọ́n ní bóyá lóòótọ́ ni pé bóyá idda ti parí fún obìnrin tó jẹ́ pé sọ̀látùlẹ̀ eid ọ̀kàmá náà bóyá tó jẹ́ pé ní ti ń ṣe ìdá ń lọ ṣùgbọ́n ọlọ́run kára rẹ pé kí àsìkò sọ̀látùlẹ̀ eid kó ṣe déédéé ìgbà tí ń ṣe lọ́wọ́ wípé tí sọ̀látùlẹ̀ eid bá ti tó wípé bóyá ìdá rẹ̀ náà ti tán. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè ẹni tó ṣe béèrè nípa pé òun ṣe sọláàtò wítìr títí tó fi di pé ilẹ̀ wa má bá òun gan yọ ṣé kóun tó ṣe sọláàtò sọfì òun ṣe wítìr rọkàtà alfajr ṣáájú kó tó di pé òun wá ṣe àṣùbà bẹ́ẹ̀ ni ó lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí apá kan nínú àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wa sallam bó ti ṣe ṣẹlẹ̀ sí wọn tí wọ́n sì sọ pé àwọn máa ń ṣe lópin ìgbà tó bá ti ṣàṣùbà o lè san solatul witr padà ṣùgbọ́n ètò dájú òun náà ní kí bó ṣe tajú yẹn kó ṣe rak'ata al-fajr lẹ́yìn náà kó ṣàṣùbà lẹ́yìn ìgbà tó bá parí eléyìí kó wá ṣẹ̀ṣẹ̀ san solatul witr padà ṣùgbọ́n yóò san padà pẹ̀lú àníyàn pé wíìrìdù lẹ́yìn eléyìí tó máa ń ṣe tó bọ́mù lọ́wọ́ ló ń fẹ́ san padà lọ́sàn-án yìí tó bá yẹ pé rákà mẹ́ta bá ní sọ̀láàtì wítìrì tí máa ṣe lóru yóò fẹ́ ọ̀kan kùn yóò fi wá jẹ mẹ́rin báyẹn eléyìí ló dáa jù hmm. ṣùgbọ́n tí pé téèyàn bá jí lẹ́yìn ìgbà tó rùn ti yọ èèyàn san rákà àti àlùfẹ́jẹ́ ṣáájú fótó ṣàṣùbà torí ìṣẹ̀lẹ̀ irú rẹ̀ náà ṣẹlẹ̀ sánàbí sallallahu alaihi nànàbì sì fi bẹ̀rẹ̀ tuntun pọ́ọ̀rùn ti yọpọ́n tó jí lọ́jọ́ náà ẹ̀yìn ìgbà náà ni wọ́n tó wá ṣe àṣùbà. wọ́n ní kí ni gbèdéke àsìkò tí obìnrin tó fi máa ṣe àìdá àpọ́kọ̀ òun kú. àwọn obìnrin ẹ fẹ́ jókòó lórí opó pé ọkọ ṣaláìsì oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ni hmm. oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kò gbọ́dọ̀ já létí kò sì gbọ́dọ̀ dínkù oṣù mẹ́rin yóò jẹ́ ti kàlẹ́ndà islam kẹsì ti kàlẹ́ndà january february nítorí pé tí wọ́n bá jókòó pẹ̀lú ti kàlẹ́ndà january february wọ́n fi ìyà àlékún ọjọ́ jẹra wọn hmm. nítorí kàlẹ́ndà ti òṣùpá tó jẹ́ ti islam ó dínkù lọ́jọ́ sí iye ọjọ́ tí máa bẹnu kàlẹ́ndà ti oòrùn ìyẹn ti gregoria hmm. torí kàlẹ́ndà islam lè fi rẹ̀. wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin obìnrin tọkọ kú ní ìgbà tóun jẹ́ ọmọdé àtẹni tọkọ kú fún tóun náà sì ti dàgbà níbi jíjókòó sísopó kò sí ìyàtọ̀ láàrin àwọn méjèèjì hmm. oníkálukú wọn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá iná ni wọn fi jókòó gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ǹjẹ́ obìnrin tí ó ń jókòó pé ó pé ọkọ kú àbó pé ó pé ọkọ òun ti kú tí ò gbọ́dọ̀ jáde ǹjẹ́ àyàfi nítorí bùkátà mi yàn mi yàn yẹn bí o fẹ́ lọ pé ó ní nǹkan kan ní í ṣe pẹ̀lú rẹ̀ tó lọ gbà ní ilé kejì àbí ilé kẹta lọ lọ sí lọ sí inú tiẹ̀ ní kó dúró sí tó nítorí ìjókòó tí ń jókòó ìtumọ̀ rẹ̀ ni kó jókòó síbi tó wà hmm. má jáde illa li insan àfi nítorí bùkátà tí máa sọmi èèyàn tí máa mú túláàsì kọ́ má fẹ́ dúró lójú kan náà tó wà ẹ hmm. bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ ní ìsìn wá kó òǹbí tó wà hmm. bẹ́ẹ̀ náà ni tó ní í ṣe pẹ̀lú jíjẹ àbó ní í ṣe pẹ̀lú mímu bí kápẹ́ nìkan gbóúnjẹ wá fún ìwọ́n tó ń sopó kíkẹ́ máa ń róúnjẹ wọ́n gbé sí. Si, ilé ẹ̀bùrú sílé yín tọ òòrùn ọmọ kan tó lè bẹ̀ kíkọ́ lọ bọ́ gbóúnjẹ wá ebi sì ń pọ̀ wọn náà lọ sáré lọ gbé hmm. ó sì padà sáyé rẹ̀ wọ́n ní ǹjẹ́ ṣé tí ìdè bá ti lè bá obìnrin tí ń ṣe opó níjọ́ náà ni ìjókòó opó rẹ̀ pin rárá o àlọ́ lásán lélẹ́yìn hmm. oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kó sì má lọ ìdè náà. jazakumullahu khairan zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello ló kọ yín o. ẹ ló. ó kọ sàlẹ̀ sọ. waaleykum salaam wa rahmatulah ó kọ yín bí ẹ ti ń pè. abdulkarim aziz láti èkó nìta. ìbéèrè yín ẹ̀rù fẹ́ bẹ̀rẹ̀ pé ẹjọ́ ṣáàlẹ̀ wo hamlet ṣe sọ́lá. ọ̀dà náà ṣáàlẹ̀ wo bí àwọ̀tẹ́lẹ̀ underwear ṣe sọ́lá. tó bá yẹ pé underwear àti fẹ́ wọ̀ yẹn wọ́n bá jẹ́ ètò ní apá tó gùn hmm. tí kò sì ní jẹ́ tí wọ́n máa fò sókè tẹ́ bá ti rò kó abẹ́ ń forí kalẹ̀ hmm. tí ìhòòhò yẹn fi máa hàn síta à ń bẹ lọ́nkọ́ mọ́ bòrò. Hmm àmọ́ tó bá yẹ pé ètò jẹ́ pé yóò fi apá yín lẹ̀ yóò kàn jẹ́ pé okùn rẹ̀ lásán níbẹ̀ lórí èjìká yín so eléyẹn kò dáa tó bó tilẹ̀ jẹ́ pé tí hóhó yín ò bá hàn síta kò pé kí sọ láti yan ọmọ lálàáfíà ṣùgbọ́n àìlákàsí tó kéèyàn fi máa wájú ta ló ń dúró hmm. ló lè mú yàn máa ṣe bá. Hmm. hello ìyá ó ti já ẹ lọ́kọ yín o. salaamaleykum. aleykum salaam ó kọ yín. orúkọ mi ni àdìmọ́tì sàdíà tí gbogbo èèyàn máa ní ìyá ṣẹ̀gán láti ilé ìwé Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín màmá. ìbéèrè mi ni wípé ṣé èèyàn bá lọ jìmá ǹjẹ́ téèyàn bá kí jímọ̀ tán sọ́lẹ̀ kan kéèyàn tún yan náfìlà lẹ́yìn jímọ̀. salaamaleykum. anabi sallallahu alayhi wa sallam ń fi hàn gẹ́gẹ́ bí hadith eléyìí tí imam muslim tó gbé jáde àti àwọn míì ó lẹ́ni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn jùmọ̀ á kó ṣe náfìlà rákà mẹ́rin hmm. ẹ sì rákà mi jẹ́ sálámù ẹ tún sì rákà mi jẹ́ sálámù. bàtú wa nínú ẹgbàá wa rọ̀ látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma bí rákà méjìlá nábì máa ń ṣe lẹ́yìn jùmọ̀ ṣùgbọ́n nílé rẹ̀ eléyìí fi hàn wá pé ìyàtọ̀ ń bẹ láàrin òǹkà ayé rákà tẹ̀lé ṣe hmm. lẹ́yìn sọ̀látùl fẹ́ni tó bá fẹ́ ṣe tiẹ̀ mọ́ṣáláṣí àtẹni tó bá fẹ́ ṣe tiẹ̀ ńlẹ̀ ẹni tó bá ṣe tiẹ̀ ní mọ́ṣáláṣí rákà mẹ́rin ẹni tó bá ṣe tiẹ̀ ńlẹ̀ rákà méjì wàyí o ẹ gbọ́dọ̀ wá ní ìgbàgbọ́ pé júmọ̀ ò ní pé àfi tá a bá ṣe náfìlà lẹ́yìn rẹ̀ hmm. rákà méjì péré ni júmọ̀ ẹ ti dúró dípò sọ̀látù bọ́hùr lọ́jọ́ júmọ̀ so náfìlà kan sí jẹ́ pé àfi pẹ̀lú rẹ̀ lọ́kàn owó tó balẹ̀ pa ti ṣe sọ láti lọ́jọ́ jùmọ̀ hmm. àṣelọ́lá nìkan ni náfìlà tẹ́ bá ṣe lẹ́yìn jùmọ̀ hmm. so ká mọ eléyìn kó sì yé wa dájú sáká ètò túmọ̀ sí pé ìbẹ̀rù tó mú ìmáàmù Malik tó fi sọ pé ẹ gbọ́dọ̀ ṣe náfìlà lẹ́yìn sọ láti lọ́jọ́ jùmọ̀ ó ti ṣubú dànù nìyẹn. Hmm torí pé àwọn ń bẹ̀rù pé táwọn bá ní káwọn sọ ètò àánú àdéṣe fáwọn èèyàn kan máa ṣe ẹlòmíì lè nígbàgbọ́ pé júmọ̀ ò ní jẹ́ júmọ̀ àfi tá a bá tó ṣe náfìlà lẹ́yìn rẹ̀ so gbogbo eléyìí kò sáàyè fún àwọn èèyàn ti mọ̀ yàtọ̀ láàrin ọ̀ràn èèyàn àti tọ́jẹ́ náfìlà bákan náà irú bẹ̀rù yẹn ló ṣe Malik hmm. tó fi ní lẹ́yìn Ramadan wọ́n tún máa ṣe sètò Shawwal nítorí káwọn èèyàn máa lérò pé àtijọ́ mẹ́fà nínú oṣù tá a wà ń bẹ̀ yìí àti rọmọdán lọ́jọ́jọ́ ra yẹn àti pé rọmọdán ò ní pé àfi ṣe mẹ́fà yìí hmm. ẹ̀rù tó ba málìkù nù ẹ̀rù wọn láyè hmm. so wàá ṣe rọmọdán wàá tún ṣèjọ́ mẹ́fà hmm. lẹ́yìn rẹ̀ nínú oṣù tá a wà yìí ó sì dájú pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti ṣe tiwọn ọlọ́run ọba kó gbà lẹ́sìn ẹni tó bá kù lẹ́yìn kọ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí fi tó wa létí pé wáàsí ìta gbangba olóṣooṣù tó máa ń wáyé ní eh, igi <laughs> tó máa ń wáyé ní igi igi moko ah, àdúgbò ilé díẹ̀ o <laughs> tó máa ń wáyé ní ah, ah, ọ̀dà àmọ́ padà mọ bí a ṣe pé ẹ lórúkọ yìí o waaleykum salaam waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Yusuf Abdullahi wà ló ń pè láti Ìbàdàn. náà ìbéèrè. Eh, àti àwọn dókítà wà ní ìkànnì pé Ọlọ́run já yọ ọpẹ́. Eh, ìbéèrè mi lọ báyìí ni pé ǹjẹ́ ọdún wo ni Islam ti wo ìṣèlú ṣíṣe? ẹlẹ́kejì ni pé mùsùlùmí náà mùsùlùmí ọmọ ìyá gbẹ̀rẹ̀ wa tó ní ṣe kárí ọmọ mùsùlùmí mùsùlùmí kan àwọn kò pè ní káfíìn ǹjẹ́ kí ni ojú sí ìsìlámù rẹ̀ náà. ọ̀rà ẹ ló kọ yín o. aleykum salaam wa rahmatulah kan yóò ti ń pè. ìbéèrè uh, sakulam salam ló kọ mi látọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè ti di lọ́wọ́ ìpè ǹjẹ́ ẹ̀rí kan wà pé ká fọ ọwọ́ méjèèjì ká tó jẹun. ọ̀rà. alhamdulilayi ẹ̀rí kan kò sí tó ní kó fọwọ́ kó tó jẹun mm. ẹ̀mẹ́rì kan ò sí tó ní tí dọ̀tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kó fi jẹun. ẹ ló kọ yín o. ó kọ yín. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àti dọ̀tí wa láti dùbálà ló ń pè nǹkan. ìbéèrè yín. ẹ jọ mo ìbéèrè ìbéèrè mi pé ṣé ẹni tó bá pa iṣu mọ́ra lórí ìrùn ṣáà lóòrùn rẹ̀ lálàáfíà. ọ̀dà. alhamdulilayi uh, ó ṣẹlẹ̀ pé hadithi wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó lẹ́ni tó bá ń pa ìgbẹ́ àti ìtọ̀mọ́ra lórí sọlá kò lè ní sọlá àbẹ́ni tí ń ṣe sọlá ní ìgbà tó ń jẹ wà ńlẹ̀ oúnjẹ tó di ṣe so àwa tí wọ́n rí apá kan nínú àwọn sọ̀hábà pa èso mára ṣe lópin ìgbà tí sóyún ọba ti jábọ́ àwọn máa bá sọ láti àwọn àwọn máa bá dópin hmm. sọ eléyìí náà ní kẹta padà sọ nígbẹ̀yìn pé tẹ́ bá ti lè pamọ́ra lọ́nà tí ò ní yọ yín lẹ́nu tẹ́ fi wá máa ṣe ìṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe lórí sọ́láàtì hmm. tẹ́lẹ̀ náà máa ń pa sómọ́ra tí sóyún ẹ̀sìn ìfẹ́ jáde túláàsì hmm. ẹ̀rí tí wọ́n pè dúró èèyàn ní balance rògbò kò ní balance ìforíkanlẹ̀ kò ní balance so iwájú ọlọ́run ọba ẹlẹ́dàá lẹ sí wa hmm. so gbogbo nǹkan tí ó sùn yẹn dẹni tí kò máa tún máa dídúró níwájú Allah hmm. tí ó sì máa ń tọ́fà tó ń fi dúró níwájú rẹ̀ hmm. àkẹ́ kúkú rọra jáde kẹ lọ soso yín jẹ́jẹ́ kẹ ṣàlùwàlá kẹ wàá tún sọ láti yẹn bẹ̀rẹ̀. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí fi tó wa létí ọ̀dà ẹ jẹ́ kí àwọn òbí rè é lè ná ẹ lọ́kọ̀ Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yóò ti ń pè. Orúkọ mi Kamaldeen Abdulkareem Niger Republic. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ìdí tí a ti kọjá yìí. Hmm. Ìmáàmù wa ní ibi rákà ẹlẹ́ẹ̀kejì ó láti mú àwọn takbirat wa. Dàrà tó dìde ó dẹnu lé kéwù ni tọ̀ kí ni àkọ́kọ́ kí ni ìdájọ́ ìrun wa báyìí mm-hmm. ẹlẹ́ẹ̀kejì mm-hmm. lábẹ́ rẹ̀ lábẹ́ rẹ̀ mm. lábẹ́ ṣé àwa tí a wà lẹ́yìn imam tí a bá fẹ́ ka imam lọ́lọ́gbọ́n la fẹ́ ka jí ṣé subahana láì láti ni a bá sọ pé takbirat bákan náà lábẹ́ kí imam bá ti dẹnu lé fatia tí a lè pé padà bá a lè pé padà mọ́ eléyìí ni ìbéèrè mi inshallah. ṣé kí ẹ tó dáhùn ìbéèrè náà ẹ jẹ́ kí n ṣe báyìí náà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí fi tó wa létí pé wáàsí ìta gbangba olóṣooṣù tó máa ń wáyé ní ìgbìmọ̀kògó ìgbìmọ̀kògó lóòpónà ìgìrìgìrì odò adó <laughs> nílùú adó èkìtì olú ìpínlẹ̀ èkìtì yóò túnbọ̀ wáyé lọ́jọ́ àìkú sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí ti ṣe ọ̀túnla tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún twenty twenty two tó tún ṣe déédéé ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá shawwal fourteen forty three ah ejirọ kàlẹ́ndà pẹ̀lú àkòrí alẹ́ akídàtú sahiha àdìsọ́kàn tó lálàáfíà láago mẹ́wàá ààbọ̀ àárọ̀ gẹ́gẹ́ ten thirty am òní wáàsí yóò gbìnàyà lórí pápá ìkírun igi mọ́kógó tá a mọ̀ sí. Si ìgbìmọ̀ eh, kogo eid praying grand ni wáàsí náà yóò ti wáyé inshàlá eh, léyìí tí ó ń bẹ lọ́nà òpónà ìgìrìgìrì nílùú adó èkìtì àṣeyìk dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lógún àṣọ àwọn náà ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ inshallah lọ́jọ́ àìkú sunday ọ̀túnla ni o àwa tí a bá ń gbọ́ báyìí pàápàá jùlọ àwa tí à ń bẹ ní ìpínlẹ̀ èkìtì lọ́hùn kí a máa gbáradì sílẹ̀ inshallah nọ́mbà ilẹ̀ lè máa pè fún ohunkóhun síwájú sí zero eight zero six six one six nine nine two nine zero eight zero six six one six nine nine two nine inshallah ọlọ́run yóò ṣe wọn ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa na sheikh. alhamdulilayi tí ìmáàmù wa tó bá gbàgbé àwọn allahu akbar eléyìí ti máa wá ní rákà ẹlẹ́kejì nínú sọ̀láàtì àbí gan tó bá gbàgbé láti ṣe àwọn allahu akbar yẹn níbẹ̀ kọ̀kọ́kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ yà wá lẹ́nu hmm. nítorí pé sọ̀láàtì làáyìd ẹ̀mí máa ń wáyé lọ́dún hmm. so àṣẹ lánàá. àṣẹ lọ́sẹ̀ tó kọjá <laughs> hmm. àṣẹ rú ẹ̀ lóṣù tó kọjá so ẹ̀kan ẹ̀ méjì lọ́dún náà ni hmm. so ó súnmọ́ kí lè má mọ gbàgbé lódodo hmm. nítorí pé kìí ṣe ń tàǹṣe ní gbogbo gbà ṣùgbọ́n tí irú yẹn bá ti ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ wà lẹ́yìn imam ẹ ṣe subhanallah pàápàá jùlọ tí imam ọba ti dẹnu lé kíkéwú tó bá ti dẹnu lé kíkéwú ẹ má dà padà nítorí pé àwọn Allahu akbar yẹn láti òfin ṣẹ̀ríà wọ́n ń pè ní takbiratun zawaid àwọn Allahu Akbar tó já lékún ni àwọn Allahu Akbar tó já lékún yẹn téèyàn bá fi lè gbàgbé rẹ̀ tó gbàgbé láti mú wá wọn kì í ti torí rẹ̀ ṣe sùjúdù sáà pé ẹ forí kanlẹ̀ ti gbàgbé kò sì sí nǹkan kan tó ṣe sọ láti yín ṣùgbọ́n ẹ̀kan gbọ́dọ̀ màmá filẹ̀ ni torí tẹ bá ti màmá filẹ̀ ẹ màmá tẹ ìlànà anábì sallallahu alaihi wasallam lójúmọ́ lẹ́nu àtọ̀sáwọn tí ò lágbọ́yé ẹ̀sìn tí wọ́n máa takò yín pé Allahu akbar ẹyọ kan náà ni ẹyọ kan ní rákà àkọ́kọ́ ẹyọ ńbọ ńbẹ ńbọ ló ti rí ńbọ hmm. ló ti rí so ọ̀kan nù wọn tó lọ sí àwọn èèyàn lọ́nà kan ó ní wọn gbọ́dọ̀ tún ṣe lọ lórí méjèèjì àwọn náà á tó kọ́ kò sì yẹ káwọn èèyàn náà rí nù hmm. tọ́kàn síra rẹ̀ ń máa kókò hmm. tí wọ́n máa lórí tí so ohun tẹ́lẹ̀ máa ti wí nǹkan kan ti rí wọ́n á Hmm. wọ́n wá ní kí wọ́n lọ wo zadul ma'ad pé wọ́n bá ń bẹ̀ zadul ma'ad bá ọ̀ parọ́ mọ́tìrà mi <laughs> nígbà tí wọ́n dénú zadul ma'ad gbogbo ntọ́jọ́ náà náà tí gbogbo èèyàn ń ṣe náà ló náà sọ hmm. ọ wá tún wá rọ́ mi pa hmm. ọ wá tún dákọ tìrà náà pé òpùrọ́ bá purọ́ ẹyọ kan yóò bùkátà rọ méjì láti clear rẹ. so wọn á tún bí pé ah, àwọn eré lẹ́yìn ń bẹ ọ̀tọ̀ ní ta rí mẹ bàbá tún parọ́ mi ẹni tó wá parọ́ fún kò ní rutira hmm. wọn wá láwọn lọ ọ̀lú kan ibi tí wọn ti pàtẹ kí wọn ń ta tírà ló ń bá rí tírà tí oníkàwọn tún lọ wò. so ohun wa lówó tó ń lè fi ra wọn ẹ dákun ẹ jẹ ń wo nǹkan kan bẹ. Hmm. lásùrè wò wọn bá ní kó wò ó lóun bá tún sí lọ́wọ́ tún di pé Allahu Akbar méje rákà àkọ́kọ́ márùn-ún pẹ̀lẹ́ yọ̀ọ̀kan fi dìde lẹ́lẹ́kejì ó di mẹ́fà ẹ dákun àjẹ pé ẹ má sí àwọn èèyàn lọ́nà tó o bá ti máa ń pẹ̀ sí máa ń sẹnu dédé síbí hmm. nítorí pé lè kàn sí àwọn nítorí pé ẹ mọ̀ pé àwọn èèyàn kan àwọn ń wá káwọn èèyàn máa tẹ̀ láwọn so látàrí pé ń wá káwọn èèyàn tẹ̀ lóhùn wọ́n máa ń tẹ̀lé píńsípù khalif tọ̀rọ̀ hmm. ìyapa kún lè dọ́ ọmọ yàtọ̀ hmm. so ìdínú tó fi jẹ́ pé àwọn sọkúsọ pọ̀ láwùjọ wa torí ẹ̀ tí ìmáàmù bá ti lè gbàgbé àwọn Allahu Akbar yẹn látàrí ìgbàgbé àwọn ò ṣe subhanallah àní sọ jù bẹ́ẹ̀ lọ. Hmm. tí ìmáàmù ọba wa ma kí lè ń ṣe subhanallah ò sí subhanallah ì sí hmm. kọ́ máa bá tiw rẹ lọ hmm. kọ́ máa bá lọ tẹ́ bá parí sọ́lá àti àti parí kò sí nǹkan kan tó ṣe sọ́lá àti làrí ìdè wa ọ̀dà náà ni tó eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní sẹ́yìn ìdáhùn ti kó gbogbo ẹ̀ pọ̀ ẹ̀ lọ́kọ̀ yín o. àti ìgbà ìbéèrè yín. Ah, ìbéèrè mi ni pé nínú ah, dókítà ti sọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ pos sọ ṣé àkáǹtì pos pé business man pé wọ́n ń gbé ní géèmù tí wọ́n jẹ. ẹ lórúkọ yín o ẹ lórúkọ yín o. ẹ lórúkọ nẹ́tíwọ̀kì wọn ọ̀já gidi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ó kọ yín. orúkọ tèmi ni Daoud Adeniran láti Abẹ́òkúta. ìbéèrè yín ìbéèrè mi kan olùmọ̀ ni pé ní àdúgbò wa ìfẹ́ láti ọ̀bẹ́ láti méjì ló wà bẹ́ẹ̀ ìkan hmm. central mosque ìkan ọ̀bẹ́ láti kékeré tá a máa ń kírun tẹ́lẹ̀ hmm. ó wá ṣẹlẹ̀ pé àwa rí pé ìmọ̀mù tó jẹ́ ìmọ̀mù àdúgbò nǹkan tó máa ń ṣe bí àdàdálẹ̀ oríṣiríṣi ló máa ń ṣe bí àwa ló ń kírun central mosque so àwọn àfáàsùn náà máa ń ṣe wáàsí wọn máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa láàárọ̀ eh, friday eh, saturday àti sunday tí wọ́n wá ṣòfin ní ìsìn ìpè kọ́máṣe ẹ̀ka àti kọ́máṣe àlùkò àrùn kọ́máṣe wáàsí ọ̀kan bẹ́ẹ̀ mọ́ gbé kákọ̀ kírun dé adẹ̀ jáde ṣé lè ṣó lẹ́tọ̀ọ́ nínú Islam àbí ìgbésẹ̀ ńlá lè ṣe nítorí àti lọ́fẹ́ jọ́ sọ wọn àgbààgbà tọ́jọ́ àgbààgbà ládùúgbò ọlẹ́sẹ̀ gbé ká ní sùúrù tó àmọ́ bí sẹ́ta fẹ́ gbé lórí ẹ̀ torí nǹkan yìí ó ń bí wa ní púpọ̀ béèrè ni ẹ̀kọ́ òun lọ ọlọ́ba ọlọ́jà ayọ̀ púpọ̀ ẹ̀ dáadáa. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n pé mọ́ṣáláṣí bá wà ṣèṣe pé mọ́ṣáláṣí wà fún sọ́láàtì lásán hmm. mọ́ṣáláṣí tún gbọ́dọ̀ wà fún káwọn èèyàn máa ní ìtẹ̀síwájú nípa àgbọ́yé ẹ̀sìn nínú rẹ̀ so àwọn olùmọ̀ wọn mọ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn nínú àwọn mọ́ṣáláṣí nítorí pé tí kò bá ti sáyè nínú mọ́ṣáláṣí láti ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ṣé stadium wọn mọ̀ wá lọ. Hmm. so mọ́ṣáláṣí ìgbà tí lè má mú kaba ti ń kanra tínú bá ń bi pé wọ́n ṣe ń báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run hmm. kèé wáyé bẹ́ẹ̀ lásán hmm. ní tí máa bí ni pé ẹ̀kọ́ tí wọ́n ń kó àwọn èèyàn wọn máa tara rẹ̀ ráṣìírí òun wọ́n máa tara rẹ̀ rí pé wọ́n gbẹ́sìn yìí mm. wọ́n máa tara rẹ̀ dẹni tí ń ṣàtakò fóun mm. torí ẹ̀ ẹ sì mọ̀ pé ẹ̀tùpọ̀n ò lè fẹ́ràn sáná mm. so àlàyé ẹ̀sìn tẹ̀yìn gbọ̀n láti inú kìtàbọ̀ sùnà ẹ sì sọ pé ìmáàmù yìí kì í tẹ̀lé kìtàbọ̀ wọ́n sùnà so kí á lẹ fẹ́ kó ṣe tẹ́lẹ̀ nù so yọ́ máa wọ́nà láti di yín lọ́nà náà ni yọ́ máa wọ́nà láti gbégi dínà ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe yẹn nítorí pé tí ìdánilẹ́kọ̀ọ́ bá ti ń tẹ̀síwájú àwọn èèyàn wọn ò ní ṣe tújẹ fún má hmm. so kò sì ní lè ráyè láti lè máa ṣe tó bá fẹ́ má hmm. torí ẹ̀ ẹ wàá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi tó hmm. àwọn àgbàlagbà tí ń sọ pé kẹ́sì sùúrù yẹn ó dájú pé wọ́n ní làákàyè wọ́n sì lóye ẹ mọ̀ pé àwùjọ bá jẹ́ pò gédé ọ̀dọ́ lọ́wọ́ à ń bẹ̀ àwùjọ yẹn àwọn gìrìgìrì lè pọ̀ ń bẹ̀ àmọ́ tí ọ̀dọ́ tó bá pẹ̀lú àwọn àgbàlagbà jọ máa bẹ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ọ̀dọ́ ọba ti bàjẹ́ àwọn àgbàlagbà ni ò ní jẹ́ ọ̀bàjẹ́ hmm. so ọ̀pọ̀lọpọ̀ tó bá sì fẹ́ bàjẹ́ àwọn àgbàlagbà ni wọ́n máa sọ ọ̀nà tẹ́ gbégbà tí òfin ní jẹ́ nǹkan tó bàjẹ́ tó fọ́jú pọ̀ so nǹkan tẹ́ ṣe náà ni pé ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi tó hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ pé wọn mi ṣe dánilẹ́kọ̀ọ́ máa mọ́ṣáláṣí à kò lè ṣeéṣe hmm. kò lè ṣeéṣe àwọn èèyàn gbọ́dọ̀ máa gbọ́rọ̀ ọlọ́run wọ́n gbọ́dọ̀ máa gbọ́tà nàbì sallallahu alaihi wasallam láwọn mọ́ṣáláṣí gbogbo kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀yìn rí yẹn àwọn àǹfààní pọ̀ ń bẹ̀ hmm. nínú àǹfààní tó wà ń bẹ̀ òun náà ni pé àrélù àjálù gan ọlọ́run máa gbé jìnnà sílùú yín. ẹ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ti fi hàn pé ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ máa kọ ìbàjẹ́ fún wọn àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ aburú kalẹ̀ hmm, hmm. tí aburú yẹn bá sọ kalẹ̀ àwọn ẹni rí ọ̀bẹ lọ́run ọlọ́run ọba ò ní gbà. so ẹ mọ̀ pé ńgbà tẹ̀yìn ọ̀fẹ́ sẹ́sìn ẹni tí ń sọ fún yín pé ń eléyìí lọ da ọ̀tá lẹ́yìn ọ̀kà kún hmm. nítorí pé ẹ̀ mọ nǹkan kan pa ìsìn ọlọ. Hmm. ẹ sì máa ń pé téèyàn bá ti ń ṣe nǹkan kan kì í fẹ́ gbọ́ kí wọ́n sọ pé nǹkan wọn da. Hmm. àìwá fẹ́ láti pé kẹ́nìkan máa sọ fún un pé nǹkan yìí ọ̀dà wọ́n máa wọ́nà láti kọ́ ìlọsíwájú wọn lórí nǹkan tí wọ́n ń sọ yẹn. so wọn á ní mọ̀ pé nǹkan yẹn gan lọ́lọ́wọ́ bá fi ń dáàbò bo àwọn. nítorí pé tí ò àwọn ẹni tí ń kọ ìbàjẹ́ fúnni láwùjọ aburú máa ṣẹlẹ̀. Hmm. àǹfààní kejì òun náà ní kí ẹ̀sìn Islam tẹ̀lé kìí ṣẹ̀sìn ká máa ń fòdò ṣe. yóò kàn lè kàn dé kọjá pé gbogbo tí wọ́n bá ti rò lórí rẹ̀ lọ́ọ́ máa pè lẹ́sìn hmm. káwọn gbogbo èèyàn gbogbo èèyàn náà sì máa tẹ̀lé ọ hmm. kí wọ́n máa ní tó ń sọ náà ló ṣe déédéé kó lè ṣeéṣe nítorí kìí ṣe lè bàbá ẹnìkan náà ti ń rọ ẹ̀sìn ni tọ́lọ́ wọn bá sọ táwọn ẹbí sọ̀rọ̀ bá àṣẹ làmà ó ń bùkátà mà níjà nìkan gba Islam nígbà tó gba islam ní kó máa lọlé ládàá hmm. tí wọ́n bá lọlé kí ni ó tún ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ hmm. ẹ létò kankan tẹ́ ẹ ṣe fún un pé tí ó fi wá máa gbọ́ àlàyé ń pẹ̀ sí hmm. ẹ létò kankan tẹ́ ẹ ṣe fún un kí wọ́n ti kọ bí ó ti ṣe máa ṣẹ̀sìn yìí dáàni kan gba islam náà kí ló fẹ́ máa ṣe nígbà tí èsì pé àmà dárin yóò máa dáhùn èsì pé àmà pàtẹ́wọ̀ wọn náà pàtẹ́wọ̀ àbá àmà fò àmà bẹ́ kò sí ń bẹ̀ ó sin lọ́ọ̀ ni ẹ̀sìn tó sì fẹ́ ṣe ń bùkátà mà ókè tí àbáwá rẹ nìkan ni nímà nípa bá ṣe sin náà ẹ̀sìn rọ́wò láàmà ṣe ajẹ́pẹ́ fẹ́ máa tú àwọn èèyàn jẹ ni hmm. kó fi jẹ́ pé gbogbo òsínà gbogbo aburú tẹ̀ máa ń sọ làwọn máa gbà wọlé so nítorí de eléyìí ọ̀rọ̀ kan dáadáa ní lẹ́kọ̀ọ́ dúró kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ hmm. ṣùgbọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi tó hmm. ẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó tí ọba wa wọ̀ máa ń bẹ wáyé bomi ilẹ̀ ọlọ́run bá fẹ̀. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí náà wá wọ́n ní ǹjẹ́ èyíkéyìí siam tí èèyàn bá ń ṣe tó sì jẹ́ pé ẹni tó ń ṣe ó ní ikọ́ asthma wọ́n ní tí ọba wa jẹ́ pé ìgbà tí ó ń ṣe siam yẹn lọ́wọ́ ikọ́ yẹn tún wá dà láàmú débi pé ó fi wá lo inhaler tí wọ́n máa ń lòun pípé ǹjẹ́ siam rẹ̀ ó bàjẹ́ àbí ó ní àlàáfíà kò eh, bàjẹ́ lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ hmm. eh, ṣùgbọ́n ìtàn àṣà lẹ́sà ní kò bàjẹ́ ṣe eléyìí jẹ́ bó ṣe jẹ́ nítorí pé kò sí bí ó ṣe lo kíní yẹn tí ò ní kan sí lọ́nà ọ̀fun hmm. kò sí bí ó ṣe lo tí ò ní gbọ́ nínú ọ̀fun rẹ̀ hmm. so a sì ti mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé wọ́n bẹ́ẹ̀ lè filistin ṣak ilà ń tọ́ kún sọ ìmọ̀ jẹ́ ẹni tí wọ́n máa fa omi sí mú dáadáa àyàfi tó ń bá ń ṣe sùyà ó túmọ̀ sí pé tómi bá fi lè dé ọ̀fun rẹ̀ àjẹpẹ́ sùyà mú rẹ̀ ti bàjẹ́ náà ẹ lọ́wọ́ kọ yín o. Rashid láti Èkó. ìbéèrè yín. ọmọ kan wà lọ́dọ̀ mi bí ọmọ ọdún mẹ́wàá ni tó ń gba Ramadan yẹn tán wọ́n ń tọrọ àyè lọ́wọ́ mi láti tún gba tíṣà wà mo ní iṣẹ́ mi máa ṣe lọ́hùn tí màá fún mi yọ̀ǹda àdúrà mi ń já pé bóyá kó tún mi náà ìjàlá bóyá mi yẹn. àti ẹ̀yin àtọ̀hún orí dáadáa náà lẹ́jọ́ wa. sọ̀rọ̀ ọmọ tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ṣe rọrùn fún tó fi ṣe sùyàmù gbogbo rọmọdán tí nǹkan kan ṣe inṣàlá àbúrò òní ṣe náà tó bá ṣe mẹ́fà yìí. Hmm. sọ ẹ̀yin náà tẹ̀ ń ń bẹ̀rù lé lórí pé kí nǹkan ọmọ ṣe orí dáadáa lẹ́yìn náà wà. sọ nǹkan tẹ̀ kan lè ṣe ni pé ẹ mẹ́jọ gbà ní tẹ̀lé ń tẹ̀lé hmm. ẹ jẹ́ kó ṣe kó fàlàfo sáàrin wọn. Hmm. báyájọ́ kan kò fi ṣe ìjọ méjì kó sinmi kó siyam ìjọ kan ìsinmi tí ó fi parí rẹ̀ tó rọ́ṣù náà ń parí lọ. Hmm. wọ́n ní láti èkó ni wọ́n ti fìbéèrè ilé iná ránṣẹ́ wọ́n ní àwọn gbọ́ wa lórí ètò yìí níbi tí ìdáhùn ti wáyé sí ìbéèrè kan tó sọ pé ǹjẹ́ torí ọmọ ànábì muhammed sallallahu alayhi wa sallam tó kú lọ́jọ́ ọdún ló fà á tí ànábì sallallahu alayhi wa sallam fi ṣe Allahu akbar lẹ́ẹ̀méje àti lẹ́ẹ̀mẹ́fà tí ìdáhùn rẹ̀ sì jẹ́ rárá wípé ẹ dáhùn kí wá ló fa sábàbí tí suratul Kawthar tí ó fi sọ̀kalẹ̀ torí àgbọ́yé àwọn tẹ́lẹ̀ lórí rẹ̀ ni pé torí ọmọ ànábì tó kú ló fà á tí sùrọ̀ fi sọ̀kalẹ̀. àkọ́kọ́ ni pé àwọn béèrè tá a máa ń ṣe ilé ìjọba pé kò ní àlékún kan tó lè ṣe fún wa nípa bá ti ṣe mọ ọlọ́run àti bá ti sin lọ́run hmm. kò ní ìtumọ̀ hmm. kò ní ìtumọ̀ ẹ bá wo social media nísìn irú béèrè tẹ ṣe ní ṣe kún bẹ́ẹ̀ ṣe olórí kí ẹ jọ́ pẹ́ gan hmm. ọmọ àlùwàlá sí gbogbo èèyàn kù náà. <laughs> ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí fi tó wa létí pé wáàsí ìta gbangba olóṣooṣù tó máa ń wáyé ní ìgbìmọ̀kògó olóòpónà ìgìrìgìrì odò adó nílùú adó èkìtì olú ìpínlẹ̀ èkìtì yóò tún wáyé lọ́jọ́ àìkú sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí ti ṣe ọ̀túnla ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún twenty twenty two tó tún ṣe déédéé ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ṣẹ̀wọ́ọ̀lì fourteen forty three ah ìjọra kalenda pẹ̀lú àkòrí alẹ́ àkídàtú sàhíhà àdìsọ́kàn tó lálàáfíà láago mẹ́wàá àárọ̀ àbọ̀ ẹni wáàsí yóò ya ten a.m. lórí pápá ìkírun ejimọ́ kogo tá tá a mọ̀ sí igima kogo eid point grand ní wáàsí náà yóò ti wáyé inshallah asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ èkìtì ní ọ̀túnla òde lọ́jọ́ àìkú sunday fún nǹkan kan àbí kejì àbí àlàyé síwájú sí ẹ pé zero eight zero six six one six nine nine two nine zero eight zero six six one six nine nine two nine inshallah ẹ ló kọ yín o. asalaamu aleykum owó kẹdíjà ló ń sọ láti ṣòkòtò. láti ṣòkòtò ìbéèrè yín. ok ẹ jọ sá um, ìbéèrè tí mo fẹ́ béèrè ó dá lórí nǹkan tó ṣẹlẹ̀ lánàá sá ní ọ̀dọ̀ wa níbí báyìí. ṣe ní béèrè ṣe ní ẹ ló ń. sá. mi. bẹ́ẹ̀ ni sá. ẹ béèrè béèrè mi. ok so um, ìbéèrè nípa. Um, ẹ lọ́kọ yín o. adédọ̀kẹ́ sí aka látọ̀yọ̀ aláàfin. ìbéèrè yín. ìmáàmù kan tó ń kírun fún mọ́ṣáláṣí kan lọ́dọ̀ wa mhm. ó ní ọ̀rẹ́ babaláwo kan ó wá lọ babaláwo wa bẹ̀ kọ́ bó ń gbé ẹ̀kú eégún òun <laughs> kí ni àwọn nǹkan tẹ̀yìn lè bá àáfàá yẹn sọ láti fi lè padà sí ẹ̀sìn Islam torí mi rò kó ti kú òun ẹ̀sìn. alhamdulilayi bóyá eléyìí lọ́yẹ̀sẹ̀ hàn sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn lèmáàmù lèmáàmù nílẹ̀ yorùbá yìí ṣéṣe islam yẹn gangan làwọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ aláwo làwọn náà so nítorí ẹ ọlọ́run lọ́kàn fẹ́ tú àṣírí eléyìí fún yín sòkèsò nìkan lẹ́ẹ̀bà sọ gbogbo orú wọn wọn padà sí di ẹsìn islam àìjẹ́ bẹ́ẹ̀ bàbá ńlẹ́dì kọ̀yẹ́kọ́ máa síwájú àwa mẹ́sàlásì ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní ẹni tó lọ sọ́dọ̀ oníyẹ̀wò tó sì gbàǹkan tí tọ̀hún sọ gbọ́ ìgbé ṣe ó nílò kó ṣẹ̀ṣẹ̀ tún wẹ̀ padà sínú Islam ni àbí yóò kàn tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run nígbà tó bá fẹ́ padà sínú Islam. ẹ gbígbàgbọ́ tó gbàgbọ́ yẹn ó ti ṣe kèfèrí sí tọ́lọ́ ń sọ fanabi Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ti tó kó sọ pé amantu billah láti padà sínú ẹ̀sìn Islam hmm. ó ti tó kò hmm. bùkátà kó ṣẹ̀ṣẹ̀ wẹ̀ ṣùgbọ́n ṣé gbogbo sẹ̀rẹ̀ ti bàjẹ́ àbí o ti bàjẹ́ ọ̀rọ̀ méjì lọ́dọ̀ àwọn olùmọ̀. ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé sẹ̀rẹ̀ ti bàjẹ́ gbogbo tó ti ṣe ṣáájú eléyìí ó ti bàjẹ́ ó ti di kòròǹfò. ọ̀rọ̀ kejì ó ní pé àfi tó bá kú lórí bẹ́ẹ̀. Hmm. sọ̀rọ̀ àkọ́kọ́ yẹn àwọn tó ń sọ wọ́n pọ̀ jù hmm. pé tí wọ́n bá ti ṣe kèfèrí tàì ṣe kèfèrí gbàgbé hmm. you open a new file. ọ̀rọ̀ kejì ló ní tó bá tó kú ẹ̀. Hello, lọ́kọ̀ Yeah, what's ti já zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà ẹ lọ́kọ̀ yín o ẹ parí bí oyin àgbẹ̀yìn lọlẹ̀. aleykum salaam wa rahmatulahi wa barakatu owó kan ibi ẹtí ń pè. ọmọ ìjánu lè sọ̀rọ̀ láti ìjánu. láti. ìjánu. ìbéèrè yín ìbéèrè mi ọjà ìṣèkù àkọlọ́mbà lọ́rẹ̀ náà lórí ọ̀jẹ̀ ìsìlámì yìnyín lórí ọ̀rọ̀ sọ́láàtì group ìṣọ́lá tàbá imam tamọ̀ yìí pé ó ní àlébù ìjókòó ẹni imam tó ṣe kí ni. imam tí afurata lè tọ́jú afurasí lórí ìjókòó tó ń dó lórí sọ́láàtì nípa ìjókòó alákọ̀ọ́kọ́ lórí sọláàtì bóyá sálámù alákọ̀ọ́kọ́ tó ń jókòó lórí ẹ̀ bí kò mọ jókòó lórí ẹsẹ̀ méjèèjì mm-hmm. téèyàn wá fún lára yí pé ojú ìjókòó yìí kò bára mu yí pé wọ́n ní kò lẹ́tọ̀ọ́ lórí sọlá tó wá ní pé kò ní kò ní ìtumọ̀ yí pé ìjókòó bó ṣe rọ òun lọ́rùn lòun jókòó yẹn ǹjẹ́ irú ìmáàmù bẹ́ẹ̀ ṣe é irú ládàá ṣe ládàá ẹ̀ máa complete pẹ̀lú ìjókòó pẹ̀lú complete àbí kò complete gbogbo à ń bẹ lọ hmm. kọlọ ń dákú kó jẹ ká máa gbé tọpọ nínú ládàá nínú sọ ládàá àmọ́ pé yọ complete gbàgbé hmm. so eh, eléyìí tó ṣe yẹn kò bá sọ láti rẹ jẹ hmm. so ṣùgbọ́n kó má jókòó bẹ́ẹ̀ kó jẹ pé iftirash òyìn ọmọ àṣẹ lọ́nà tó ń pẹ tẹ ẹsẹ̀ àlàáfíà ẹ wá gbé awọ ẹdín méjèèjì ẹ gbélé ẹ nà ro ẹsẹ̀ ẹ̀yìn ọ̀tún ní ìgbà tẹ àbígbà tẹ́ máa ń ṣe tẹ̀ṣáhùdù alákọ̀ọ́kọ́ nínú sọ̀láàtì tó bá ní tẹ̀ṣáhùdù méjì ní ìgbà tẹ́ bá wá fẹ́ jókòó ẹlẹ́ẹ̀kejì níbi tí tẹ̀ṣáhùdù bá ti pé méjì kẹ́ jókòó tawarrukan lọ́nà tó ti pẹ́ fàwọ́ ẹ̀dín yín lélẹ̀ ẹ kì ẹsẹ̀ yín àlàáfíà bá bẹ́ ojúgun yín ẹ kì bọ abẹ́ abẹ́ ẹsẹ̀ abẹ́ ẹsẹ̀ yín tọ̀tún hmm. kó tó wá di pé nàró ẹsẹ̀ ọ̀tún tó hmm. eléyìí òun náà ní tí ọba tí wàá jókòó bẹ́ẹ̀ tó jókòó bá mi eléyìí ò pé kí ẹ má tò lẹ́yìn rẹ̀ hmm. kò sì pé sọ láti rẹ̀ kò lálàáfíà tí ò bá ti ṣe tó lè ba sọ láti rẹ̀ jẹ́ hmm. àmọ́ mo gbọ́dọ̀ rí pé lè máàmù tí mo ń tò lẹ́yìn rẹ̀ ládàá rí ó pè kó tó di pé mo tò lẹ́yìn ẹ̀ kó <laughs> sínú sẹ̀ríà hmm. torí tiẹ̀ náà ò lè pé hmm. ọ̀nà kí n gbà tó ti sọ Allahu Akbar ìrònú kí ló ń rò gbogbo oríṣiríṣi nǹkan tí ó yẹ kó máa rò síbi náà lọ́pọlọ rẹ̀ wà lórí ẹ̀ tó tún máa wò pé kí wọ́n tètè sálámà járe ibi tó fẹ́ lọ gbogbo ibi tó ọ̀rántí tẹ́lẹ̀ lọ́ọ̀rántí. <laughs> ẹ lọ́kọ̀ wàlẹ́kùn sọ́lá wọ́n kàn jẹ́ tí ń pè. àgbẹ̀tí bẹ́ẹ̀ láti sọ. ìbéèrè yín. ìbéèrè ń gbé ṣé ó yẹ kí màmú kọ́ máa rọ ìrìn yìí. ọ̀dà. àdúpẹ́ àwọn èèyàn gbọ́ súnà náà yìí nísìnyìí ẹ ti pẹ́ kí wọ́n máa rọ́ kìnnì hmm. kò sínú àbí tó bá yẹ kó òun lè máa mú un lè kárí hmm. kò kárí àwọn tó wà lẹ́yìn rẹ̀ ìgbà náà ló di súnà pé kẹ́nìkan gbóhùn sókè hmm. náà. wọ́n tún ní ṣé èèyàn lè gbọ́ èèyàn sì lè gba ọ̀rọ̀ ẹni tó ń ṣe dá wà lágbọ̀ọ́yé àti lágbàwọlé pẹ̀lú kí ó máa sọ pé ẹnìkan ò wọ́ná ẹnìkan ẹni ò wà àbí bò. àkọ́kọ́ yóò wọ́ná yóò wà àlùjànnà ọlọ́run bò fún wa hmm. kò sí lọ́wọ́ wa ọlọ́run ló máa ń dá pé ọmọ náà lélẹ́yìí hmm. ọmọ àlùjánnà lélẹ́yìí táwa náà ti wá dà mà látàyè nítorí pọ́lọ́run ló pè lọ́mọ náà hmm. torí pọ́lọ́run ló pè lọ́mọ àlùjánnà hmm. gẹ́gẹ́ bí Abu ní ìsìn gbogbo yẹn ti máa lọ́mọ náà látàyè ń bí nítorí pọ́lọ́run bá tutorí rẹ̀ sódìdí súrà kalẹ̀ ọlọ́run ti sọ bí ó ti ṣe wọ náà ṣùgbọ́n tó bá sì pè lọ́mọ àlùjánnà náà àwọn ò lè dàmà àfi pé pọ́lọ́n ló pè bẹ́ẹ̀ hmm. àbánabi sallallahu alaihi wa sallam ṣùgbọ́n èmi èmi rọ́ńdó yìí wọ́n á sọ pé lágbájá ọmọ náà hmm. lágbájá ọmọ àlùjáná ni kò sí fún mi mọ́kànlé hmm. sọ wípé ẹnikẹ́ni tó bá pè nǹkan báyìí ló ṣe kú tí ò tù bá iná ni ọwọ́ ẹnikẹ́ni tó pè nǹkan báyìí ló ṣe kú tí ń ṣe dáadáa tó bá ni ó so àwa máa ń ran a sì máa ń páyà aburú fẹ́ni tí ń sa ìdá. Hmm. àwa ní sọ pé nígbà tí ìwọ yìí báyìí o tó ti wá jẹ́ bó ṣe jẹ́ yìí ọmọ nani ọ hmm. láì tí ì kù ìwọ ọmọ bí ó ṣe kù hmm. ìwọ òsì má bí wọn náà ṣe kù. nǹkan tó kàn wá nù súnà anábì sallallahu alaihi wasallam nìkẹ́ni tó bá kú lórí ìṣekèfèrí sọ̀lọ̀ tó kú lórí ìṣẹ́bọ sọ̀lọ̀ tó yẹ pé kò sí Islam tó fi kú anábì ní tẹ bá tètè sáré rẹ ẹ fi yé dájú pọ̀ máa nani ọ àmọ́ ń gbà ọba tó kù eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí fi tó wa létí pé wáàsí ìta gbangba olóṣooṣù tó máa ń wáyé ní egimokogo lóòpónà ìgìrìgìrì ìlú odò adó ní odò adó ní ìlú adó èkìtì olú ìpínlẹ̀ èkìtì yóò tún wáyé lọ́jọ́ àìkú sunday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ti ṣe ọ̀túnla ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún twenty twenty two tó tún ṣe déédéé ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá shawwal fourteen forty three ah ìjírọ̀ kàlẹ́ndà pẹ̀lú àkòrí alẹ́ àkídàtú sọ̀híhà àdìsọ́kàn tó lálàáfíà láago mẹ́wàá àbọ̀ àárọ̀ gẹ́gẹ́ ten thirty am nínú wáàsí náà yóò wáyé ìní ó sì bẹ̀rẹ̀ lórí pápá ìkírun ìgbìmọ̀ kogo tá a mọ̀ sí ìgbìmọ̀ kogo eid praying ground ní wáàsí náà yóò ti wáyé inshàlá Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ inshàlá zero eight zero six six one six nine nine two nine zero eight zero six six one six nine nine two nine ni alimọ̀ pé fún ohunkóhun síwájú sí i hello. Assalamu alaykum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ́ ibi ẹ̀tí ń pè. Yusuf ní láti Èkó. Ìbéèrè yín. Ìbéèrè mi pé ẹni tí ó jẹ́ tẹ́nà. Tò tó ń bá ìrìn aṣọ, ṣé ìlànà náà bẹ lórí ẹ̀ sẹ́ni ẹni tó bá ìrìn aṣọ tó kọjá ojúbu? Alhamdulillah, ó lè bá aránṣọ tó kọjá ojúgun, àmọ́ kó má bá aránṣọ tó kọjá kókósẹ̀. Ẹ̀rọ hmm. kọ yín o hello ó ti já zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín. ẹ gbóhùn sókè wa àgbọ́ yín. ẹ ló kọ yín o. ó kọ yín o. àbẹ̀ tí ló ń ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dákun ní ìyàwó but ọlọ́run á fún mi ní agbára ju agbára tiẹ̀ lọ ìwọ̀n kí ni wọ́n á sọ wípé kí n fẹ́yàwó kí n fẹ́yàwó kí n fẹ́yàwó mi bọ̀ agbára mi wàá sì pa bàbá yìí aláàgùn mọ̀lẹ́ tó gbà yẹn. ọmọ sọ sùyàmù pẹ̀lú pọ̀ ń bá ìyàwó rẹ ń bá ṣeré ó tún máa fi sùyàmù kún nítorí gbàdágbára rẹ bá ti ju tóbìnrin lọ agbára tó léyìn kọ́mọ́ lọ lọ síbi tí ọ̀dà hmm. sọ wọ́n máa ṣe sùyàmù. Hmm ẹ lọ́kọ yín o. ẹ gbóhùn sókè àgbọ́ yín. ẹ lọ́kọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín bí ẹ ti ń pè. ìyá àkànná sọ̀rọ̀ àtọ́gbọ́mọṣọ. ìbéèrè yín. àkọ́kọ́ ìbéèrè mi nípa ẹni tí ó jẹ́ pé kèfèrí ni tó wá ti bí àwọn ọmọ àlè tó pọ̀ lóṣìṣì kó lè pé ó gba Islam ọ̀nà bá wá ṣe ìdáyà fún ó fi ọ̀nà mọ́ gba Islam padà àwọn ọmọ yẹn náà wá ṣe Islam pẹ̀lú ẹ̀ ṣé ń gbọ́ yín. à ń gbọ́ yín ẹjọ́ yá. àwọn ọmọ yẹn náà ṣe Islam pẹ̀lú ẹ̀ ṣé tí ènìyàn bá kú sínú Islam ṣé àwọn ọmọ yẹn ní ẹ̀tọ́ sí ogún. ọ̀dà. ìyá àkọ́kọ́ ẹlẹ́kejì ìlànà wo ni Islam ń lẹ̀ kalẹ̀ fún wa láti máa pa ìgbín jíjẹ. ọ̀dà. ẹ àkọ́kọ́ ẹni tó bímọ ṣáájú kó tó di kó di mùsùlùmí sọ àwọn ọmọ tó bí yẹn tó bá di mùsùlùmí káwọn ọmọ náà di mùsùlùmí pẹ̀lú ẹ̀ akitana wádìí bó ṣe bí wọn hmm. gbogbo àwọn ọmọ yẹn ìdájọ́ pa àwọn ọmọ rẹ̀ náà la fún ọ ètò túmọ̀ sí pé tó bá kú àwọn ọmọ yẹn náà ní òjògùn ẹ̀ hmm. tọ́kàn nínú àwọn ọmọ yẹn náà bá kú òun náà òjògùn wọn hmm. ó ti ṣe ṣẹlẹ̀ nu láyé àwọn sàhábà àti gbogbo wọn tó ń gbẹ̀sìn Islam ẹnìkan ọmọ taná wọ́rọ̀ pé ó ń bá bẹ́ ẹ ṣe bí ọ ṣé ìṣàgbèrè ìyá rẹ ṣe tó fi dípò bí ọ láti mọ pé gbogbo bàjẹ́ gbogbo ránù iná ló máa ń wáyé ṣáájú kó tó di pé islam dé hmm. so eléyìí náà túmọ̀ sí pé tó náà bá gba islam lónìí àní tanáwádìí báwo ló ti ṣe jẹ́ tó fi bí àwọn ọmọ yẹn hmm. so eléyìí túmọ̀ sí pé wọ́n jogun rẹ̀ òun náà sì jogun wọn. Hmm. kí ni ìbéèrè rẹ alákejì. wọ́n ní ìlà ọ̀nà owó ní islam là kalẹ̀ fún tá a bá fẹ́ pa ìgbín. a bá fẹ́ pàgbín ọ̀nà tí islam fi lélẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìgbín yẹn kó ti kú sínú karahun rẹ̀ yọ náà fi dà sórí iná hmm. so omi tẹ́ẹ̀m ti ń bọ̀ hmm. gbígbóná rẹ̀ ni wọ́n á ṣe kú pa hmm. so tẹ́ bá ti ṣe báyẹn islam sílẹ̀ tọ̀ pé kẹjẹ àmọ́ tó bá ti kú kánú gba ìkarahun rẹ̀ òkú ń bẹ́tẹ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ. jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹnu ró lónìí inshàlá ọjọ́ mẹ́jọ láti máa pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́nkọ́ bá fi san lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ agbóńdẹ̀lẹ̀ kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Amina láti òkè àdó Akíntọ́lá tí wọ́n dìjọ́ kọ́ wọ́n rìn wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Malam Ismail tí wọ́n dìjọ́ wá pẹ̀lú jazakumullahu khairan ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ń lo ọkọ̀ mi inshallah ọjọ́ mẹ́jọ lápàdé títí ọjọ́ mẹ́jọ òun ni mò ń kíkọ́ wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ táàtúmọ̀ kíra wa nínú ọgbà ìjẹ́nà inṣàlá wípé salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ọrùn náà fi nùrù hadi albadi olbaki. ètò alifik fìdí nǹkan ní jù báyìí fún ti ọ̀sẹ̀ yìí ọjọ́ méje náà ni kí ẹ tún pàdé ọ̀làdùn níbìlù fún àkọ́tún ètò.